Adesina, where you dey go? I better lock the door make I comot the I Abeg go wait small, I, I go need twenty thousand naira. Twenty thousand? Eh. Naira. Twenty thousand naira, you know hear me well. No, wetin don't do me. You know that will do to pay my pressure. talk? Hmm? No, I said uh, you need twenty thousand naira. Eh. Eh. I dey try dey expatiate but as we go take see the money. Are you giving me cash or you're transferring? Ah, abeg. Ìgbéraga iná ni. You go dey trust man. Ẹni bá mi sọ̀rọ̀ ẹ̀yìn. Ẹ go leave her now. Emugwe, wetin wetin dey talk? I say are you transferring or you're giving me cash? You say, you don't, before you say are you transferring? You say something, no, no, no, no. Eh, na. I say God will provide for you. Egwe. Eh, God will oh, provide okay, for you. Egwe, eh, egweli. <laughs> Eh, so are you giving me cash or you're transferring? So the meaning of egweli yana is God will provide for me. Mr. Maripego Leme. Ah. Hey! No, no, Mr. is Egwe Leme. You are, you are telling me Eko Egwe Leme. You want to collect 20,000 naira from her, you are telling me Eko Egwe Leme. We are to be burú yẹn bá tó burú sẹ̀. to tó ti ní tó ní já ló Abiona mẹ̀mẹ̀ Emugwe. Èmi ni Emugwe. <laughs> Nice one, nice one. Like e, Emugwe. Ó bẹ̀rẹ̀ twenty thousand lẹ́mẹ̀ o. Ah. Ten thousand lẹ́mẹ̀. Eh. Ó lẹ́mẹ̀. Báwo ni? Àwọn àánú ẹ̀ àdúgbò yẹ̀ òpin sẹ̀. Mo kú yẹ̀ òpin. Ẹni tó yẹ̀ báyẹ̀ ti pé láyẹ̀ ìgbà tó ti lọ dípò tó ti ń tì mí. Mo kú yẹ̀ òpin mú. Ẹ̀yà sàn. Ẹnu wà á ṣe ìdàgbàsá. Ẹ gbé ìdá ẹ dàtọ ni olóògbé olóògbé nẹsínẹsẹ olóògbéra olóògbé yan owó ẹgbẹgbẹ lọ́dà ìgbésọ olóògbé yẹn ẹgbẹgbẹ. ọlọ́gbé youtube torí orí tó bá máa jẹ kó ni tó bá dé àkótó máa ṣe. ẹ mọ̀ na àgbẹ̀ ẹ mú gbẹ̀. igwe. dejan na agwagwa agwagwa agwagwa ni pé mo nà nẹ́mẹ̀. kọ kọ when you me and you or me and you is how this one i talking, our legal fakai english they are speaking Edo. How does Edo get? Shall you go and do with it? We you to my pussy. Yeah, sir. Yeah, yeah. Come here, like you are speaking Edo for me. Is Edo to abuse me? You telling me all this cockaboo story. Kaluya, clean your mouth. Even Kaluya. <laughs> Oh, like I uh, Nnamdi Kalu. See, let me tell you something. You want to collect money for somebody. Mm. You are being like this. How can you see? You cannot see Epa again. Hey! Epa will go away. Yeah! I'm your Epa. Yeah, you. Okay, now tell me, what's the meaning of Igbe die? That's what I'm saying. Now, say if you give me this twenty 20,000 naira, God my god in heaven will bless you ogena olo oh, bless senese nese uho uho wone mena agwagwa agwagwa ah. eh let me ask you a question that uda but how do you take to that one egbe da eh egbe da eh egwe egwe egwe lu egwe egwe eh, egwe lu uhu mi se o oh, o oh, ogan nice see eh egwe da eh? lumi lumi lumi abi see let me tell you something if you know that what you are saying is not cause because something is telling me my spirit my spirit is standing like this i am standing like this it's telling me my that you are cursing me. i cannot curse you. you are not cursing me. yes i cannot curse you why would i curse you. you want me to give you that twenty k eh. you want me to give you that twenty k eh. Oh, yeah. see that everything you have been saying since monday god should let it to be yours. ah why. zed ni like a akini see let me tell you something i no hear your edo that you are speaking o but i have uh, ojunu no hear ko ojunu ìyẹn tó ṣe olúgbẹ́ni pẹ́pẹ́yẹ ní orí tí ẹ rò lè tí bá fi má kó gbàgbé fún ẹ tó ń wó bí àfin see let me tell you something also you happy eh ah, ah unu logbe wala unu ologbe nese elu meme elu meme <laughs> <laughs> no no give me no like like what kind of thing i say elu meme you go see meme you go see meme you go run you go call meme See, let's tell you. Then agwa now. Agwa agwa. Hey, eh, I need this money. It's very important now. Please. The way you are saying agwa agwa, agwa something is telling me you are abusing me. Listen, I'm not abusing you now. Eh. Please, 20,000. Or you, or you give me 10,000. Madira o. 10,000. Kí ni yàtọ̀ wèrè lè ṣá? Mẹ́mẹ́ wèrè. Mẹ́mẹ́. Mẹ́mẹ́. Mẹ́mẹ́ ìhìwèrè. No, eh, I mean, no. Mama said ìhìwèrè. Baba sẹ ihiwere wẹ gbẹgbẹ lọra ìwé sẹ ihiwere ihiwere. hold on hold on na me i do like this for na me i do like this for okay baba say abi me i tell you my papa my mama. eye o that no that not what that is not what i said o. but i hear baba say. era bi yan bi sista. no cousin see let me tell you something gbogbo àwọn eh, alálẹ̀ yorùbá pátápátá ló máa kọjú ìjà sọ́ta ẹ̀. Uh, this is playing. you are talking and looking at you agba ojú ẹ. Lizano na this one is too hot na give me the twenty thousand or ten thousand let me go. I'll ah, give you the uh, encyclopedia uh, reaction if you want me to give you that money eh, it's ten thousand abi. It's twenty thousand. It's not my ten thousand. Oh! So uh, everything I've been saying since morning that God should let it to happen to you. Hey! The blood of yeah, Jesus. Yeah, because èmi ni egbe eh, egbe ah family. ìwé fámìlì egbe egbe. Bá gba ìtì o tún bá wọ bí àfẹ egbò egbò yìí gbọ́yà gbọ́yà wọ̀gọ́. mi ò mọ̀ sọ̀yà. mi ò mọ̀ sọ̀yà tiẹ̀ lọ. gwagwẹ́. gwagwẹ́ gwagwagwe èmi ń kú mi. udu mi. èmi ń du mi. udẹ́gwe. udẹ́gwe gan. yàrá jọ. yàyà mamama. o ti rí mẹ̀mẹ̀ wà á sí mẹ̀mẹ̀ you see mẹ̀mẹ̀ you know what they call mẹ̀mẹ̀ mẹ̀mẹ̀. ọ̀dà yìí twenty thousand naira cannot give somebody. like àgbà mo lọ ń gbé àfin sí mi. abẹ́ yàrá jọ. èmi yàrá èmi yẹrí. wàá gbẹ. Nigeria àti gbogbo àti draft. Tí person dey call person draft. Short short Tí person dey call person draft. See come come come come come. See as I look at me. Eh, eh. If I come back I see this house. Yare. Yare ló kọ̀ pẹ̀lú àtàwọn yare. Yare. Nonsense. Yare yare. Ah, yare ò sí mi sí. Go wetin be my offence? Na I keep asking you. Come and take twenty k. Do your hand for the car dey just man man. if you hear gbàgà na rain fall idiot. agbèrè àgbìyàn àgbèdàdì ẹ. Eh? she carry man for this. Eh? hey I'm not finish like this. isẹ̀mẹ́ ẹ̀ fò.